هو دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò ìpè òdodo tí yóò máa dé sí etí ìgbọ̀nyín níkànnì yìí one oh seven dot nine fm ní aago mẹ́fà ìrọ̀lẹ́ tí bàbá wa Ṣàmùsùdín Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbàwọ́ rẹ̀ pé kí ẹ̀san rẹ̀ lọ máa bá bàbá wọn ṣètò ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé sẹ́ríkì ọ̀gọ́mákin àwọn afáwọ̀ àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa wọ́n náà ní samahatu sheikh al-imam ishaq abọlọrẹ muhammad al-awwal habibahumullahu wa ra'ahum tí wọ́n jẹ́ imam da'watul haqq central mosque alẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. alhamdulillah thumma salatu wa salamu ala rasulillah. وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا فيا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله كريم منعم جم عطاه Àtúpẹ́ fọ́lọ́wọ́n ọba náà bá tí ó jẹ́ pé òní ọba ọlọ́rẹ. Kẹ́rì mọ́ mọ́ ní àìmọ́ ń jà mọ́ ní àtọ́rù ọba tí jásí pé níbi pé kí ó tani lọ́rẹ̀ gbogbo ẹkún ọ̀dọ̀ ẹ̀kọ́ sí tí yàn ń fẹ́ tí ò ní kápá àti fún ni. jẹ̀mí ló sọ fún ṣe ìlànà ṣàn sí ìfànà hù. ibi tí ọlọ́run bá wá tún jẹ́ ọlọ́run lórí ẹ̀rọ ẹ̀dádé ó ní kápá kó ṣàmójú kúrò fún yàn lórí gbogbo tí yàn ṣe sẹ́yìn tí ò dáa. àwọn ìmọ̀ ìṣàánì mọ̀rọ̀tẹ́fìrún ní ìlàáhù. Gbogbo ọ̀rọ̀ èèyàn àti tọ́lọ̀ ń játa bá ń sọ ó lóòrèrè ibi tá a lè sọ dé ṣùgbọ́n tọ́lọ̀ ń bá ò ṣe sọ tán. Àbí mo ṣá ní mọ̀rọ̀tẹ́fìrún ní ìlàáhù ìlàáhù láìláhàlànà síwáhù. Alọ́lọ́run òun náà la fi ń pariwo fún gbogbo ara ayé pé ọba tó dẹ̀yìn tó dẹ̀ àwa náà. la ilaha lana siwahu. àwọn ọ̀lẹ́lòmíì tá à ń forí kanlẹ̀ fún. la ilaha lana siwahu. àlẹ́lòmíì tá à ń tẹ́ kọ̀kọ́ fún. la ilaha lana siwahu. àlẹ́lòmíì tá à ń torí rẹ̀ dánú mọ́jú bí kì í ṣòwò. la ilaha lana siwahu. kò sẹ́lòmíì tá à ra'ufun bil ní. ọmọ táàrò yìí rẹ̀ yìí ta fún. àwọn fún bèèlè kọ̀lá rìkì bó mú ti náà ní. ọba táà fi tiẹ̀ tún bẹ̀rẹ̀ ètò lónìí aláàánú lọ́lọ́wọ́n ọba náà ọba oníkẹ́ ọba ọlọ́rẹ ni ọba ọba tó jẹ́ pé tó bá ti jẹ́ pé òun èèyàn dúró tì láyé èèyàn yóò ní kábàámà tí a bá rò pé tọ́lọ́wọ́n bá bá o tó wà lọ́jọ́ tí ń tọ́lọ́wọ́n bá dá àjákulẹ̀ ń bọ̀ wá débàrú ẹni bẹ́ẹ̀ ọlọ́jọ́ àjákulẹ̀ má jẹ́ débà o. a tọrọ ọlá rẹ̀ fún anábà Muhammad sallallahu alayhi wa sallam. àǹbí ọlọ́wọ́n bá nínú àánú rẹ̀ kó jọ kó ṣàmójúkúrò fún wa níbi tá a kù sí. Ah, ọlọ́njọ́ ṣe wá lẹ́rú eléyìí tí ó ń tẹ̀lé ibi tí orí ibú tó sodo sí òun náà ní kéèyàn rò pé bóun ṣe fẹ́ ṣe tòun rèé ká máa wá ka ayà alukur'ani fún gbogbo ògbà kó máa gbọ́ hadith anabi gbogbo ògbà sallallahu alayhi wa sallam ká máa wá ṣe wá sí ká máa fọnrin rẹ̀ sí ìyàn létí kó tó sì máa wá takún bí tó wà níbi tó ti ń gbọ́ pé à gbogbo ìtẹ̀sán ìtàkù ara yìí àdéhì tó ń fẹ́ ṣe lòun ṣe yìí à ọlọ́njọ́ má jà sórí ibú o. a tún kíra wa káàbọ̀ lónìí sí ìdánilẹ́kọ̀ọ́ wa tòní. Ramadan wa náà ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ rí kọlọ̀njọ́ kọlọ̀njọ́ gúnlẹ̀ nírọ̀nù. Ẹbá tó ń ṣèrùgbọ̀ wé tí ọlọ́mbà ṣàlékún albarka rẹ̀ sínú owó wọn. Kò dẹ̀ bá túbọ̀ fún ẹlẹ́mì gbígbà tàlàfẹ́ra. Ṣẹ́gun ọ̀tá ọlọ́mbà ṣe fún a bàdà nílẹ̀kọ̀ wa dé ní àná. A ń ṣàlàyé kì í ṣe nọ́mbà mo fẹ́ nọ́mbà ò gbọ́dọ̀ má fẹ́ ni nọ́mbà ọ̀ranyàn òun ni kéèyàn tẹ̀lé ànábì sallallahu alaihi wa sallam. bó ṣe wá jẹ́ ká tẹ̀lé yẹn ewu eléyìí tí ń bẹ ń bi yíyapa rẹ̀ àti àbámà yìí ń bẹ níbi mímá tẹ̀lé ànábì tọ́lọ̀ ọ̀ràn àti gbogbo ayé nìsín sallallahu alaihi wa sallam tá a fi sọ pé ànábì tọ́lọ̀ ọba fún alaihi wa torípa rí pé ọ̀pọ̀lọpọ̀ tá n kàmpléènì lónìí pé ayé ṣe wá dà bó ṣe dà yìí gbogbo rẹ̀ ṣe wá kúkúlù mọṣú báyìí arítókòsí tó bí náà kọjá pé àìgbọ́ràn àìgbọ́ràn yìí náà dẹ̀rí dẹ̀ bẹ̀rẹ̀ láti dà àìgbọ́ràn sọ́lọ́wọ́n ọba àtàìgbọ́ràn sọ òjíṣẹ́ náà sọ́lọ́wọ́n ọba ní kí ó jíṣẹ́ tábà ti fi lè gbọ́ tá a gbà sọ̀rọ̀ wa bálàsì láti dẹ̀ ẹ̀sìn gbogbo ohun tó kù náà nínú ètò ayé wa bálàsì ṣùgbọ́n tọ́rọ̀ bá ti yanjú bí ẹ̀sìn kò sí nǹkan kan ẹ má jà tanra wa kòròfóònì tó kù bó ṣe máa ma forí gbára wọn náà rèé tàfiwárí pé jáàmù láti bi ọlọ́run àti júwe ta lọ́lọ́run ẹ tún jẹ́ á bẹ̀rẹ̀ láti gbé òjíṣẹ́ ta lòjíṣẹ́ àti jẹ́ ká mọ̀ pé àwọn tọ́lọ́run rán sáyé láwọn òjíṣẹ́ tó dárúkọ wọn nínú wọn ó dẹ̀ fọ àwọn kan tí ò dárúkọ wọn nínú wọn ó wá ṣe gbogbo wọn lẹ́dàá èèyàn bíi tiwa ó rán wọn sí ìtò ara ti gbogbo àgbáyé lápapọ̀ tó fi kàn wá lórílẹ̀-èdè nàìjíríà àfin ni nínú ìtàn rípa ní òjíṣẹ́ kan tọ́lá ara tiwa ní nàìjíríà ló fi wá kàn wá pé ìtọ́lá ara àwa náà ń bí tó kàn wá ní ghana tó kàn wá ní mali tó kàn wá ní burkina faso tó kàn wá káàkiri ayé tí gbogbo ayé àrípò ni muhammad bin abdullahi from the history téèyàn ìjà ní dáòtú ẹ bó ṣe rí lélẹ́yìn rípa àwọn ànábì ọlọ́run sílísílà ó dẹ̀ ràn ní kálukú sáwọn ibi tó fẹ́ rán wọn sí ó wá sì kàn ṣáde lórí gbogbo wọn tí ń ṣe Muhammad bin Abdullahi sallallahu alayhi wa sallam ọlọ́run wá ní àgbọ̀dọ̀ má tẹ̀lé in kuntum. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni ọlọ́run ní tó bá yẹ pé lóòótọ́ lẹ bá nífẹ̀ẹ́ ọlọ́run. Qul in kuntum tuhibbuna Allah. tó bá yẹ pé ń tẹ̀yìn èèyàn sọ lẹ́nu yín pé tọ́lọ́run lè mí ṣe ní òṣè ti ṣú o. in kuntum tuhibbuna Allah. tó bá yẹ pé ń tẹ̀ ń sọ ní pọ́ba tó Allah. sọ fáwọn ẹni ọlọ́run dàtẹ́ iná náà náà pẹ́ ní ọlọ́run lè ní ọ̀pọ̀. A ń sọ eléyìí generally. A tún wá padà wá a tún wá sọ ìtútù wá kan àwọn àtàjọ jẹ́ Mùsùlùmí Ọlọ́run ní tó bá pé lóòótọ́ lẹ bá sọ pé ẹ nífẹ̀ẹ́ Ọlọ́run. Qul in kuntum tuhibbuna Allaha fattabi'uni. Ọlọ́run náà náà bè sọ fún wọn pé fattabi'uni. Fattabi'uni. Èmi ànábì ní kẹ́ tẹ̀lé mi ni màá jùlọ Ọlọ́run fún yín. Sọ bẹ́ẹ̀ fún wọn. Fattabi'uni. Instruction látọ̀dọ̀ Ọlọ́run tó fún ànábì. Sallallahu Fattabi'uni. Ó wà bàbá wa ń وجدنا وجدنا سرورا وجدنا سرورا àwọn ما máa parí نيمانا yìí sí وجدنا سرورا وجدنا سرورا ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé béèyàn bá fẹ́ sọnù. kò lè kó tóbi tó hí púnà lọ́ra bá tàbí òní. ọlọ́run ní sọ fún wọn pé tó bá pé lóòótọ́ lè bá nífẹ̀ẹ́ ọlọ́run tẹ̀lé fẹ́ pàdé ọlọ́run náà pẹ̀lú ìdùnnú lọ́kẹ̀yà. tàbí òní. tẹ̀lé fẹ́ wà lè jẹ́ náà ń jẹ́ gbèrè kí Kùl in kuntum tuhibbuna Allah. Fattabi'uni. Ṣẹ́mù pé ti gbogbo ayé ní ìdímọ̀ kọ́kọ́ sọ yìí. Gbogbo ẹni tó bá ní òun fẹ́ràn ọlọ́run láyé lónìí. Tẹ̀lé Muhammad ọmọ Abdullahi fi tó rí rẹ̀ wà Fattabi'uni. Bẹ́ẹ̀ náà ni mo ṣe wá ń dàrẹ́ ti ilé náà sẹ́yìn ọmọ ìyá mi Mùsùlùmí. Fattabi'uni. Tó bá tó lóòótọ́ lè bá nífẹ̀ẹ́ ọlọ́run tó bá pé lóòótọ́ tọ́lọ́ àbálẹ̀ bá ń ṣe gbọ́ngàn. Tabi'uni. Ọlọ́run ní káàmì ẹgbẹ́ sọ pé òun ní ká tẹ̀lé. Yuhbibkumullah. Kí ló dé lónìí tẹ̀yìn kan fi kórìíra Ahlùsùnà? Ahlùsùnà tó ń tẹ̀lé tọ́lọ́run bá sọ Sallallahu alaihi wasallam. Ẹgbẹ́ tá a kọ́ tó iná lè iná lẹ́ ń kọ́ síbẹ̀ nú àwọn bàbá wa láti gbọ́ ẹnu wọn láti gbọ́ gbogbo wa náà nàdẹ̀jọ́ ń kọ́ láyé lónìí ẹni ọlọ́run fẹ̀sìn kí ló wá tẹ̀lé. A dẹ̀ ń kó àwọn àkàwé oríṣiríṣi kalẹ̀ fún wa. Ìta fi ń jẹ́ òfún dẹ̀ wà ń di àìtẹ̀lé o òrìrí wà ń di títẹ̀lé o gbogbo ẹ̀yin bàbá wa gbogbo ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ tẹ̀ǹkéwú pè gbogbo tó ń ṣẹlẹ̀ láyé lónìí tá a fi ń sọ pé wọ́n ń dárúkọ àwọn èèyàn tí wọ́n involve nínú àwọn ìwà ìbàjẹ́ kò yẹ kó kàn wá ó sì yẹ kó kàn wá kò yẹ kó kàn wá torí pé gbogbo tí ń bẹ́nà alkùránì títí wa ń tó takò wà bàjẹ́ ni ń tó bẹ́nu tánàbí fi rè wá ń tó takò wà bàjẹ́ ni ṣùgbọ́n gbà tẹ́tẹ̀lá ànábì mọ́sọ̀lọ́ ìsàlẹ̀ lẹ́fí ń jóògùn ìgbà tẹ́tẹ̀lá ànábì mọ́sọ̀lọ́ ìsàlẹ̀ lẹ́fí ń saná kàlílẹ̀ ń sàtàkúta ìgbà tẹ́tẹ̀lá ànábì mọ́sọ̀lọ́ ìsàlẹ̀ lẹ́fí dín tẹ́ bẹ̀rẹ̀ sí ṣe oríṣiríṣi tẹ́ ń wọ owó tẹ́ náà ṣiṣẹ́ fún àwọn tí wọ́n ń jí owó tó máa pà náà bèèrè bá tẹ̀lé ni kò yẹ kó jẹ́ àwọn bàbá wa àfà àtàná àtàwọn kan kan tó ṣẹ́kù lónìí láwọn àfà rí láwọn bàbá rí láwọn tó fara sí lọ́hùn àwọn máa ń tẹ̀lé ẹni tí wọ́n bá mú afurasí tó bá mú ládùúgbò tọ́dẹ̀mọ̀ tó kò mọ́ ọkùn mẹ́sẹ̀ wọ́n máa ń tẹ̀lé lọ sí police station nípa àmọ́ eléyìí eléyìí èsì lára wọn ẹ̀ṣèwádìí dáadáa àwọn tíra àwọn bàbá yìí bá débẹ̀ àwọn ọlọ́pàá ní táwọn bàbá yìí fi lè tẹ̀lé lágbájá wá ah, rárá kò gbọ́dọ̀ wá bẹ̀ àwọn farabalẹ̀ kìwádìí àwọn ní bàbá wa lágbájá tó kọmọ wọn yẹn kò sí bẹ̀ lóòótọ́ àmọ́mọ́ ya ní èlé máa kírun èlé ṣe rádaràda dídún ẹ̀yìn tán àwọn ọmọkàn ṣe yẹn lọ́wọ́ sí i. qul in bàbá yẹn tẹ̀ lọ́lọ́run wọ́n gbà àwọn ọmọ táwọn náà rè náà àwọn ọmọ yẹn náà jókòó lórí ọ̀nà ẹ̀sìn ó fà tí wọ́n ẹ̀mọ́ tó wà ní kọ̀rọ̀ yàrá yín ẹ̀mọ́ bí tẹ́ nínú yàrá tíyàwó yín gbọ́dọ̀ débẹ̀ ẹ̀mọ́ bí tẹ́ nínú ilé tọ́mọ yín gbọ́dọ̀ débẹ̀ ẹ̀mọ́ oríṣiríṣi ń tẹ́ náà kó pamọ́ sínú wọ́dúrópù yín ṣé torí àwọn tí wọ́n mú tàṣírí wọn tú ẹ̀yin pàápàá ń kọ́ kílẹ̀ náà nínú ilé ṣáà náà ń tẹ̀lé sallallahu alaihi bóyá tẹ́ ẹ̀ báyìí tí mà téèyàn bá tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam àwọn oríṣiríṣi àwọn àrélù kan bọ̀ wá ṣẹlẹ̀ tìrú ẹni bẹ́ẹ̀ ká sọ díẹ̀ fún wa nú ẹ̀ lónìí ká tẹ̀síwájú lọ́la ní ìtí mo fi nígbàgbọ́ pé pẹ̀lú ògùn ọlọ́run bá gbọ́rù eléyìí kò ní sí nínú ẹni tí a máa bá wọn bẹnu àtẹ́ lu súnà kò ní sí nínú orú èèyàn bẹ́ẹ̀ mọ́ nínú orí àwọn kan bẹ́ẹ̀ ni pé gbogbo ẹni tó bá ti japa ànábì sallallahu alaihi níjọ́ gbẹ́nà alkayama ẹni náà ní nẹ́tọ̀ sí alhaudu ẹni náà ní nẹ́tọ̀ sí alhaudu ṣẹ́rí pé gbogbo alá máa ń pariwo fún wa pé ẹyẹ ṣe àdádá alẹ́ yẹ ṣe bídíà ṣùgbọ́n gbà tí ṣètọ́ ní gbégbékúgbé sí lórí ahọ́n lẹ́bà sọ wípé kì í ṣe gbogbo bídíà ní ò dá àwọn bídíà kan wà hasana ìsọkúsọ ni ò yé sọ bẹ́ẹ̀ mọ́ òun wọ́n ní àdádálẹ̀ wọ́n ní àdádálẹ̀ kan dá wọ́n lépè ó kan sì dá àwọn èpè kan ni wọ́n fẹ́ ìwo ló dá ní èpè wọ́n náà lọ májà sórí ibú ẹ̀ oníkìíṣe gbogbo orí ibú náà ni ò dá orí ibú àtàwọn àtọmọ àtàrọmọdọmọ ọlọ májà jọ ṣe o àdádálẹ̀ ìdá nǹkan mílẹ̀ sínú ẹ̀sìn ní ìtí ò sí ń bẹ̀ tẹ́lẹ̀ Àdádálẹ̀ nàdádálẹ̀ ń jẹ́. Wọ́n lábí Sa'id al-Khudri. Ìyapa ànábì ní kíyàn já nǹkan mílẹ̀ sí lẹ́sìn ìyapa ọlọ́ọ̀dẹ̀ ni. Ẹgbọ́n tí Abu Sa'id al-Khudri ẹgbọ́n. An Rasulillahi sallallahu alayhi wa sallam annahu qala. Ó ní ànábì sallallahu alayhi wa sallam sọ yí pé. Inni faratukum ala al-hawr. Ìṣẹ́lá àwọn bá ní jẹ́gbẹ̀rẹ̀ àlìkíyàmà ń gbà tó ń bá dúró láti máa kó àwà àlè ọmọ ń wá mú mi. Máa ń rọ̀ bí iṣẹ́ ríbà. Ó ní ẹni tó bá ti dé bí omi náà omi àmúṣẹ ní. Iṣẹ́ ríbà. Alábìnrin tó bá ti mú nínú rẹ̀. Wọ́n máa ń ṣe ríbà lámúyẹ́gbọ̀n àbàdà. Ẹnikẹ́ni tó bá ti ní opportunity àti débẹ̀, a mú ń bẹ̀ o. Wọ́n máa ń ṣe ríbà. Ẹni tó bá ti Anábì ni kò òǹgbẹ́ òtún ní gbẹ́mọ́ láíláí. Àbàdán. Sallallahu alaihi wasallam. Wa la yabidanna alayya aqwamun a'rifuhum wa ya'rifuni. Anábì ni tó wá lágbára jù ń bẹ̀, ó rí pọ́tù tó fẹ́ ṣẹlẹ̀ lálùkìyàmọ̀. Wa la yabidanna alayya aqwamun. Tọ́lọ̀wọ̀n bá sọ fún pé nínú tó máa ṣẹlẹ̀ lálùkìyàmọ̀ rí Anábì tètè sọ fáwọn tó wà láyé kí wọ́n tó kú o. Anábìnrin ọlọ́run máa wá kó àwọn aníkan kó àwọn èèyàn kan wá. Wọ́n láyé rí dáná aláìṣẹ́ kan wá mọ́. Àwọn eléyìí náà àwọn Mùsùlùmí ni wọ́n pẹ̀rẹ̀ àwọn láyé. Àárí fún òun. Anábìnrin máa wá rí wọn máa mọ̀ fún àwọn Mùsùlùmí náà lè yà sí aláìsí wọ̀nyí. Anábìnrin mo mọ̀ wọ́n. Wọ́n yà árí fún ni. Àwọn náà jẹ́ mọ̀ fún ànábì wa tí wọ́n ní ká tẹ̀lé yẹn rí. Bọ́mọ

tó bá ti lẹ́yìn tó dánùgbọ̀n sí wà á wọlé àti fìdílẹ̀ tó bá ti ríṣòkòtò tí ò balẹ̀ wà máa rúbi kú yìí wà máa sọ̀sọ́kú sọ ṣé o gbọ́n tá níbi tẹ́ sọ ń pa rẹ̀ láti jẹ́. ló máa yóò ṣá ló pé ní ìwádìí ìnà hàn. ìwọ náà dẹ̀ mú báwọn ọmọ rẹ ṣe rí o wọn kó wọn náà ló bá yẹn wọn jẹ́ látara ìkórè rẹ òdodo ṣé o mọ̀ o máa báwọn ìyàwó rẹ náà ṣe rí àfọwọ́fà rẹ ni o. wàlá yẹ́rì dáná aláya kọ́wá múnà àrífò mọ́ àrífò ní. àwọn bàbá wa náà yorùbá ní òdodo ọ̀rọ̀ kúrò àfikádẹ̀ sọ àfikáwí o èsì ṣe ju lọ. ka wa yéèyàn kéèyàn kò bá dẹ̀ gbọ́ Àrábì náà wọ́n yẹ ní ìwọ̀n wa kó wọ́n wá. Lọ́pọ̀ yóò bẹ́ẹ̀ ní ìwọ̀n bẹ́ẹ̀ náà hàn. Àwọn ni yóò wá ní láǹfààní àti ní àti ní minni. Ọlọ́run àwọn eléyìí náà, Mùsùlùmí náà eléyìí náà, pẹ́rẹ́ǹtì wọ́n yílọ̀ ọ̀pá yìí. Lára àwọn àlúmọ̀ mi rèé. Innahum minni. Àwọn èèyàn nínú àwọn èèyàn mi nìyí. Innahum minni. Ànábì máa sọ àfàlàgbájáre, ànábì máa pọ́ǹtì àwọn ah, Ah, àwọn tó wá tún jẹ́ Mùsùlùmí tó wà ń bẹ́na máa ọ̀pẹ́ àwọn Mùsùlùmí rí. Iná omi ní Mùsùlùmí náà dárò wọ́n sí. Iná omi ní Fáyọ̀ kọlù. Ànábì sallallahu alaihi wasallam ní ọlọ́run á ní kí àwọn màlẹ́kà máa wá sọ fún mi pé. Iná ah, kàlá iná kàìrẹ́ ànábì. látẹ̀dìrí. o mọ ní òwà rí ẹ̀ nípa. àhádàfó bá dáta. n táwọn ènìyàn ti dálẹ̀ ládàdálẹ̀ lẹ́yìn rẹ̀ ń gbàdúrà lọ́kàn. àhádàfó bá dáta. tí o bá mọ̀ tún àdéhùn yẹn tó gbọ́ yé tẹ́lẹ̀ wà á ti rí pé mọ́ni tó máa fi ń fẹ́ ń pe pléènì ní àdádálẹ̀ tó fi máa ń pe báírò ní àdádálẹ̀ tó fi máa ń pe fóònù ní àdádálẹ̀ tó fi wá mú àwọn nǹkan àtayé tó sọ́dẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn. iná kẹlá tẹ̀lé mọ́ àhàdáfò bá àdáka. ẹlẹ́jà lára àwọn tó máa ń wú mi lórí púpọ̀ bí wọ́n bá gbọ́ súnà yìí ọlọ́run máa ń mọ̀ ọmọ ìṣílẹ̀ àkáyè rẹ̀ payá fún àgbọ́yé ìmọ̀ ṣùgbọ́n téèyàn bá ti gbàgbọ́ yẹn súnà á kàlùkùránì á ṣètú a ka hadith anabi sallallahu alaihi wasallam a ṣì tú àwọn èèyàn máa àwọn ọmọ kéwú lẹ́yìn rẹ̀ a máa rí ẹ̀sìn rẹ̀ pé ẹ̀wọ̀n tí ustaz yìí ń sọ ẹ̀wọ̀n tí dókítà odindi mùdírù yìí ń sọ ẹ̀wọ̀n odindi Allah àṣírí ti tú ẹnìkan ò lè máa wá ẹnìkan pẹ̀lú kó máa wá bó ṣe ń ṣe ń iná àwọn èèyàn ti ń gbọ́gbù ẹ̀ lọ́wọ́ wọ́n ti lọ gbá àdíṣì rẹ̀ jáde pé àdíṣì ah, wọ́n ń kà lọ́wọ́ yẹn rẹ̀ yes ah, ó tọ́ ni ó ẹ̀yìn náà ti ń wò lọ́wọ́ bó ṣe rí nìyẹn kí la fẹ́ fi rọ̀ṣì nígbò jẹ́ pé ẹ̀sìn wẹ̀ tó dódó ní. látẹ̀bìrì máa hẹ́dẹ́sùn bá dáadáa. sẹ́rin tó tí mo mọ̀ lámọ̀dájú ni pé pẹ̀lú àánú ọlọ́run bídíà ò ní pẹ́ ẹ̀sáyà pátápátá tí ẹ̀mọ̀ pàǹ tán ṣe náà sí ẹ̀sáyà wọ́n ti ń wọ relegation díẹ̀díẹ̀ nígbò bá yá náà ń náà ń ṣe náà ojú àpadà tí àpadà bọ̀

Anika Malika sọ tó mọ́ ṣọ́nà. Innaka la tadri ma ahdathu ba'daka. Àṣé pé ìdádádá lẹ́lẹ̀, ìdẹ̀sìnrú, ìfẹ̀sìṣòwò, ìtàn àwọn ènìyàn jẹ́, ìmátẹ̀lélànà Nábì sallallahu alaihi wasallam, ìmú ìròrí ẹni, ìmáfi darí àwọn ènìyàn, ìmá lu ẹ̀rí láti fi darí àwọn ènìyàn. Ọ̀dá àǹkà àwọ̀ àrìjáàlè wákọ̀ ọ̀làmọ́. Ìmá lu orí àwọn èèyàn kan láti fi darí àwọn èèyàn láyé, àṣàtúbọ̀tàn rẹ̀ ní pínyàn ní lẹ́tọ̀ sí àlìháùdù ní jọgbọ̀lá. Ọ̀dá àǹkà àwọ̀ àrìjáàlè wákọ̀ ọ̀làmọ́. Torí ẹ̀mọ́ fílẹ̀ ìrọ̀ gbọ́ àtà ń gbọ́ yìí à ń bẹ̀yìn. Fọ̀dá àǹkà àwọ̀ àrìjáàlè wákọ̀ ọ̀làmọ́. Gbogbo ẹ̀ oníṣẹ́ wa lápapọ̀ à ń tún yà ń bà yín. fàdá àǹkà àwọ̀ àrídìlẹ̀ kan lọ́nà. gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba à ń ránṣẹ́ sí báyìí pé ẹjára yín o. Fàdá àǹkàrọ̀ àrìjà níwákọ̀ lẹ́hún. Ẹ túra yín lẹ̀ kúrò nínú gbèkùn àwọn èèyàn kan tí wọ́n ń tàn jẹ láyé. Fàdá tí wọ́n ń pe ohun tí kì í ṣe ọlọ́run lọ́lọ́run fún yín. Fàdá tí wọ́n ń pe ohun tí kì í ṣe ni o. Wọ́n fi yín pọ̀ ni o. Wọ́n fi yín pọ̀ lọ́rọ̀. Wọ́n fi yín pọ̀ Ẹ kúrò lọ́dọ̀ wọn. ẹjú tọ́lọ́wọ̀n ọba yẹn máa sí lọ́hùn. Fàdá. Ẹ nínú gbèkùn. Àǹkà. Ẹ nínú wàhálà ilà ìlú tí wọ́n kó yín sí. Àárọ̀ àrìjà léwọ́kọ̀ làhán. Ẹ kúrò nínú fowóṣòfò. Ẹ nínú mójútó ẹ̀sìn ọmọ yín. pé ẹ lọ kíyèsí nínú àwọn tí máa ń sábà ṣẹlẹ̀. Àwọn ní pé àwọn ọmọ kírun ní ìsà. Màdámù kírun bọ́ ẹ ṣe ń ṣe dáadáa sílẹ̀ ọlọ́run yìí ó yẹ ká lè bá ń sòótọ́ ọ̀rọ̀ ẹ̀yìn máa rí kí wọ́n bá ń sọrú rẹ̀ àfi kí wọ́n fẹ́ fún ní àwọ́dù kí ìyàwó ìjó kẹ́nà ojú kan máa ya fọ́tò pàràpàrà kan máa bẹ̀rẹ̀ sí yìí ní mẹ́sàn-án mẹ́wàá wọ́n bá ti ń jẹ ni. fàdá àǹkàárọ̀ àrìjáàlì wà kọ́ọ̀lá òun. kódà kọ́ mọ́ yín máa lọlé ọkọ kó jẹ́ pé ẹni tó lọ fẹ́ kì í ṣe kó jẹ́ pé kèfèrí ló lọ fẹ́ kódà kó lọ fọ́kùnrin tó dirun kò tún tó kàn wọ́n bá wọn ṣe fẹ́ jáwọ́ lára yìí wà. bàbá olùrànṣẹ́ ilẹ̀ láyé àzíkà wà á ṣíra ṣòro. bẹ́ẹ̀ni tó fi ń finí lọ́kàn balẹ̀. bàbá olùrànṣẹ́ ilẹ̀ láyé àzíkà wà á ṣíra ṣòro. wọn náà ní kéèyàn dúró tọrọ ànábì. sẹ́rí ìtawà ń bá ń sọ yìí. ibi tá a ti lè sọ náà rí àǹfààní tá a ní náà rí. àwádẹ́ ń bẹ ọlọ́run tó kọ́ lọ́wọ́ láàníyàn wa tá a fi ń sọ pé a fẹ́ kí gbogbo àfọ́ àláyé afẹ́ kí gbogbo àwọn náà tàtúnjọ tí kì í ṣàfà tàjọ ń lò ṣẹ̀mí láyé afẹ́ kí gbogbo wa náà afẹ́ kájọ ṣoríire papọ̀ ni. kò lè ń kó tún tún lè bù náà lọ́. ń tà ń ro kan ni pé afẹ́ káwa àti níjọ̀gbẹ́rẹ̀ àlùkìyàmọ̀ kájọ pàdé pẹ̀lú dùnú kẹma wá kí wa káwọn náà máa wá kí n ká àdẹ̀kú oríire ọlọ́run máa yọ wá o ń ta fẹ́ kó ṣe nìyẹn. torí pé n tó parí rẹ̀ ni pé téèyàn bá ti fi lè gbàtọ́ lọ́run tó gbàtà náà bì èèyàn ṣorí rẹ̀ o. wọ́n mọ̀ yóò ti ńlá ara wá zùlá fọ́kàndé fàáza fàáza ní àríyìmá. ẹni tó bá tẹ̀lé ọlọ́run tó tẹ̀lé òjíṣẹ́ ẹni náà ti ṣorí rẹ̀ ó ti la o ó ti jèrè tó pọ̀ tí òsirú rẹ̀ mọ́láyé o. Wàmẹ́ yá sí láàwà rọ́sùlá ooo. Ṣùgbọ́n ẹni tí gbogbo ń tà ń sọ yóò bá bá lára mú. Má yá sí láàwà rọ́sùlá ooo. Tó tún ṣì ń yẹṣẹ́ wò, táwọn tó dẹ̀ ní ẹ má yẹṣẹ́ wò. Má yá sí láàwà rọ́sùlá. Tó tún ṣì ń ṣe, tó tún ṣì lọ ń ta ìjẹ́lẹ̀ fún kankan tó dẹ̀ pera rẹ̀ ní Mùsùlùmí ó tún bọ̀ ló dẹ̀ tẹ́ra rẹ̀ ní mùsùlùmí. wà máa ń yára sí lára wàrọ̀ sùlà ooo. ó bá tún dá patí lẹ̀ náà bá tún fìjó mọ́lẹ̀ ó dẹ̀ tẹ́ra rẹ̀ ní mùsùlùmí. wà máa ń yára sí lára wàrọ̀ sùlà ooo. ó ń fi ọtí ṣe àjò ó dẹ̀ tẹ́ra rẹ̀ ní mùsùlùmí wọn ni wọ́n tún máa fi ọtí yọnu kódà tí wọ́n tún ibi táwọn àwọn èèyàn tún bàjẹ́ dé lónìí wọ́n tún pe ọtí ní zẹ́nizẹ́ni. La ilaha illallah. Subhanallahil azim kí ló wá sí àwọn èèyàn láyé. wọ́n máa ń yára sí lára wa rọ́sùn làwú. wàláhì tí àwọn olùmọ̀ àwọn àfá àwùjọ àwọn ìmáàmù àwọn ọ̀sáàdù gbogbo ṣéèkù kankan tí wọ́n ń pẹ́ ní kálukú. àwọn kọ̀lífà. ẹ̀ tó ní kálukú wa yìí bá ti lè gbádùn àwùjọ agbádùn. Wọ́n máa ń yà sí lára wọ́n sùn lọ fọ́kọ́dé dọ̀làdọ̀là alámúbìnà. Ọlọ́run ni ẹnikẹ́ni tó bá ti yapa ọlọ́run tó yapa òjíṣẹ́ rẹ̀. Fọ́kọ́dé dọ̀làdọ̀là alámúbìnà. Ọlọ́run rẹ̀ níbẹ̀ ti sọnù ní sísọnù tó yẹ kó fojú hàn kó ti nù ọlọ́mọjà nù ẹ̀rí táyà tá ń tọ́lọ̀ bá ní nǹkan tuntun ṣubú ní lọ. fattabi'uni. ọlọ́run ni tẹ bá fẹ́ràn òun ọlọ́run. fattabi'uni yuhbibkumullah. kí wàá ní rìsọ́ọ̀tì títẹ̀lé ànábì. yuhbibkumullah. ìyá padà dẹni tọ́lọ̀ máa nífẹ̀ẹ́ sí. ọ̀yọ́ tó fi ẹ̀kún dùnú bẹ̀ kún. mo rọrùn tí gbogbo èèyàn fẹ́ràn ẹ láyé. ìtọ́ náà sọ yín àwọn kan Nígbàtí ẹ̀ ti rí pé nínú àwọn ajọ wà láyé pàápàá àwọn kan fẹ́ tọ́lọ́n ti ṣùná fẹ́. Rídọ̀n náà sì gọ́yà tó láàtún dìrakù. Kálá fẹ́ rí gbogbo èèyàn ń tí ò ṣe láíláí ni. Kódà àwọn ẹbí rẹ̀ wàá rí ìtumọ̀ nífẹ̀ẹ́ wàá rí kórìíra rẹ̀. Àwọn ará àdúgbò ẹ̀ wàá rí fẹ́ tiẹ̀ wàá rí kórìíra rẹ̀. Àwọn ará Má wá yọ ní èèyàn kọlọ ọlọ́run. Wàrídọ́lá ìgọ́ àyàtìlá tí ó tíra kùn. Ṣùgbọ́n ìyọnu ọlọ́run à, Oriri kan ni téèyàn gbọdọ filẹ̀ o, ìyẹn gbọ́dọ̀ máa ni pé àti ní. Bàtẹ́bí ó ní. Ọlọ́run ẹ̀tẹ̀ Ẹ̀dàkúnmọ́lá tó bá ti gba tèmi náà. Tọ́lọ̀ bá ti gba tiwa táwọn ẹni eré náà tó jáwọn ṣe ń ṣàwọn jàǹbá tó ń ṣe ń kọ̀rọ̀ táṣírí rẹ̀. Ìlàárọ̀ ti yá tí a ní ìkìrọ̀ ọmú àṣírọ̀ tí. Owó tá ń sọ yá máa wá dùn ẹ́ tó wọ́n náà ń bá rí. Wọ́n máa wà níwọ̀n bí kókúkókú ọlọ́mọ́ fi kú pakó wa wa. gbogbo eléyìí náà ní ìsìn a lè torí ẹ̀ka wa dọ́rọ̀ ọlọ́run dúró à ń fẹ́ ká fọ afẹ́fọ́ àwùjọ wa mọ́ afẹ́ká àwùjọ wa yìí mọ́ ìbàjẹ́ oríṣiríṣi nǹkan burúkú tá à ń gbọ́ ti pọ̀ jù ó ń pààyàn ó ń darúkọ mùsùlùmí ti ń pààyàn ó ń gbé ọ ẹ́ darúkọ àfà máwọn tí wọ́n ń pààyàn subhanallah alazim táàbà wá kíkó wá fún àwọn alásùmọ̀rọ̀ ilé súnmọ́ra kẹ́yìn náà fúnra ra ń jáwọ́ níbi àwọn oríṣiríṣi ń tẹ́yìn ṣe fáwọn ẹ̀tẹ́yìn ṣáájò yìí kẹ gbálùkùránì mú ọlọ́pàá kí ààrẹ sẹ tó ń kálùkùránì ṣùgbọ́n nǹkan kamọ́ ní lọ́wọ́ yìí ń kọ́ á tẹ̀síwájú lọ́la o gbogbo tó mú wa tọdún náà tó fi le bó ṣe ń lè yìí létí ìwọ tó fẹ́ gbọ́ tọ́ọ̀rọ̀ àwọn táyì أنت سواجي إلى الله سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا fún ìbéèrè àdíṣíṣe olùgbọ́wọ́ irú ètò báyìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmáàmù wa ní zero eight zero thirty five seventy five fourteen sixty six ẹ tún lè fọ́lọ̀ wa lórí Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta.